let me say this the players alágẹmọ ti bímọ ẹtàn àìmọ̀jó wá kù sọ́wọ́ ẹ̀ àgbà kí n ti ṣe tiwọn ẹ̀yin ni ẹ wá ló wá kù sí ọwọ́ yín nítorí tẹ bá ṣe dáadáa ẹ̀yin lẹ máa profit jùnú ẹ tẹ bá ṣe dáadáa ẹ̀yin náà lẹ máa lose àwọn tí wọ́n gbé owó tó tó yìí lẹ̀ ó mì ní pé ìyà ò jẹ wọ́n ẹ̀yin tí Ọlọ́run fún ní ẹ̀bùn àti gbá òun ni kẹ́ try your best to make sure this investment tí wọ́n ṣe lórí yín wà ní máa dánú wọn dùn ẹ̀dẹ̀ máa dánú ara yín dùn wọ́n sọ nǹkan kan pé àwọn afẹ́ máa wá wò yín lẹ bá ṣe ń gbà dáadáa sí ni o ni màá wá o tẹ bá lose láíláí ẹ̀ nígbà mí bẹ̀ ta ló fẹ́ lọ wọ àwọn tó lose mi ò lọ wọ ẹ lóye ò ń wo losers o.